وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار والعياذ بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد امام الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل وهي خير من سؤال وكذلك خير الدعاء الذي كان نبينا صلى الله عليه وسلم يدعو الله دائما على ذلك وهو من قوله اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آمين عباد الله اليوم سنتكلم بمجالة سريعة أولى فضل الأنصار ورحلة الهجرة الأنصار عباد الله للأنصار فضل عظيم في نشر دعوة الإسلامية <clears throat> منذ نشأتها وله دور عظيم التي لا تقاس اللهم اجعلني وإياكم مما تستعملوا لنصرة دينه ولا تستبدلنا يا رب العالمين أيها الأحبة في الله إن الهجرة ما كانت لتتم لولا وجود الأنصار إن الهجرة ما كانت لتبقي وقولها لولا مواقف الأنصار وإن دعوة الإسلامية ما كانت لتعلو لولا راية الأنصار ولذلك فإن من حق الأنصار وإن من حق الأنصار إذا ذكروا الهجرة النبوية أن يبدأوا وإذا رفعنا ذكر الهجرة أن نرفع ذكر الأنصار عباد الله لماذا سمي الأنصار بهذا الاسم ومن الذي سماهم بالأنصار لأنه لا توجد قبيلة من القبائل المدينة بهذا الاسم عباد الله روي روى الإمام البخاري في صحيح عن غيلان بن جرير قال قلت لأنس أرأيت اسم الأنصار التي كنتم سماكم تسمون به أو سماكم الله قال بل سمانا الله عز وجل ثم قال جيلان كنا ندخل على هدف ويحدثنا بمناكب الأنصار ومشاهدهم سماهم الله بها فوق سبع السماوات قال السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم عباد الله من هم الأنصار كانوا قبيلة الأوس والأزرق ولكن اسم الأنصار كان هو الأخلق والأبقى والأحب والأشرف إليهم من العوز والأزرق وقال نبينا صلى الله عليه وسلم اللهم ارحم الأنصار وأبناء الأنصار يا رب العالمين آمين lẹ́yìn ìgbà tí a gba ọgbẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí yé tó kádàrá tẹ́lẹ̀ àti ọmọ abẹ́lẹ́ wí dáadáa

kò sí tọ́kù àti káwọ̀ mẹ́dàkẹ́ lọ́pàá tó jẹ́ pé mẹ́ta wá tó fà látọ̀dà nẹ́gbà Muhammad nínú àdúrà tá ànábì máa ń ṣe ní gbogbo ìgbà ìdí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ó máa ń bẹ Allah yẹ àti ha bá àdúrà bá lẹ́nu bá ṣe ẹjọ́ rẹ̀ pé ọba tó dáa ló fi rán ẹlẹ́ẹ̀kejì kò sádùá péyọ lè ṣe tó lè yọ ọmọ ọba nínú tó kó àdúrà tó máa dẹ́nà kọ ẹlẹ́ẹ̀kẹta èyí tí mo wu ọlọ́run lọ́rùn kọ èyí tí mo bí ìgbà ló kọ ló fà á ó dọwọ́ èmi àtẹ̀yìn ẹ jẹ́ ká padà sórí àwọn buhari máa tú ánilẹ́bí àgbàlẹ̀ ká padà sórí àwọn ìdí rẹ̀ bẹ́ẹ̀ eléyìí tó wà nínú tọ́ba adẹ́dàjọ́ náà lẹ́nu sí wa nínú àdúrà Ànábì mọ́ sọ pé Allahumma ìrẹ̀ ọba dẹ́dà ìní owó àbẹ́bọ̀ Muhammad alukali huda mo tún bẹ̀ ọ́ ìfẹsẹ̀rílẹ̀ lójú ọ̀nà àmà wàlàfáàfà ilẹ̀ alùkàlù húdà wà kíkọ̀ ìpáyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba wàlá àfáàfà ìkórè ẹni níjànú wàlùdínà àti ọ̀rọ̀ eléyìí tó sí òní lágbára lórí ẹ̀ atọ́wọ́ àti dúdúkìá àlẹ́bí tọrọ bẹ́ẹ̀ wa náà kú tí ó máa wá ọba lọwọ tá máa wá rẹ lórí àwọn ó jọ fún mi

tàbá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ níjírá àyà sí tàbá parí ẹ̀ ọba wọn ò látàrí ẹ̀ òun náà làwọn tí àwọn olùmọ́mọ́ ń pè wọ́n ní àlùsọ̀ wàbọ̀rùn àti kí ni ipa wọn kí ni contributions wọn lórí ọ̀rọ̀ níjírá eléyìí tí àwọn olùmọ̀ tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ báyìí àbí Allah àti ní àtẹ̀yìn mọ́tí àfọwọ́ náà sínú aláwọ̀ ṣe ó ìmẹ̀lẹ̀ àǹsọ̀rọ̀ pọ̀lọ̀ àbí ẹjá lọ́lá púpọ̀ pàtàkì jùlọ nípa ìsìláàmù táǹsẹ ẹ̀sìn ìsìláàmù ìtàn nẹ́bí wa parí rẹ̀ nípa tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ tó tó dé lónìí nínú àwọn rẹ̀ àwọn jẹ́ kan láti máa bẹ̀rẹ̀ ọ̀pẹ aláhùnmá ìrẹ́ èdè àmì àtẹ̀yìn àtẹ̀yìn ti wá sínú àwọn tí ó máa lò ní ọ̀rọ̀ ṣe fẹ́sì ní pọ́pàrọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tọ́lọ̀ yóò fi gba ṣíṣe tọ́lọ̀ mọ́rin yóò fi gba ṣíṣe yóò wà sí mọ́rùn fún yàn ó wá gbà tí ìgbà pé bàbá jẹ́ ìfẹ́ ṣe ìjọra

ó lọ báyìí ìbéèrè fẹ́ẹ̀dì mi ardi ọ̀sọ́dà an-nabiy sallallahu alaihi wa sallam ìjìrà àtọ̀ yìí nínú ìlú ọba onye ò kádàrà tí ọba tiẹ̀ kádàrà rẹ̀ onítọ́ ìlú wa báyìí very close to Mecca ojú mẹ́rin bíi mélòó kan lọ kọ́dà tó nídìí kẹ́yọ̀ sẹ́ni àjọ ọ̀dọ́ àtòrú mẹ́ nítorí máa dá níkà bá dẹ́gbẹ̀ rẹ̀ síbẹ̀ kí ni wọ́n ti pàdé rẹ̀ mẹ́ àwọn òmùgọ̀ wọ́n káwọn ọmọdé wọn jáde àwọn kẹfẹ́rí jọ́nà nílùú yẹn kí ni wọ́n ṣe wọ́n pàdé ànábì pẹ̀lú ògbò ògbò yẹwẹ́ gbàdú báwọn ìwọ́n ní pẹ́pọ̀ báwọn yẹn ṣe máa sọ lónìí nígbà tó dáwọ́tú àṣùnà dáwọ́tú wal jamaa àwọn dáwọ́tú sàlàfíà wọ́n à ìwọ́n tó irú ẹ̀ náà ni wọ́n ànábì jẹ́ padà sọ yìí àtẹ òun ni wọ́n dá gbogbo bàtà bá ti rọ́bòdò pé fọlọ́ sọ tó ti ṣẹlẹ̀ ni ẹ̀jẹ̀ àgbà tọwọ́tọwọ́ ẹ̀jẹ̀ àgbà tọkàtọkà ka oríire eléyìí ti ń bára mẹ̀jìnà bàbá sọ̀rọ̀ wọn lónìí ẹ̀jẹ̀ àbọ̀ kí lọ́kọ́ máa bá ga gbogbo ẹ̀ lè sọ̀rọ̀ ìdíra ìlà márùn sọ̀rọ̀ nípa ipa islam wa di ti ń ga lónìí ìlà rọ́pò àmáhù ráyà tàlàsọ́ àyàfi kẹ́rì pé àwọn ará Madina wọ́n kópa àwọn gẹ́rẹ́ ìjáde ní islam ní ẹ̀yẹ ń sọ̀rọ̀ káàní mi nàlá hàk lódodo táàbà ní sábòsí ọlọ́ọ̀dù dábàá fún ẹ̀tọ́ làwọn ṣe gbogbo bàbá sọ̀rọ̀ ìjìra ẹgbẹ́ ọ̀sọ̀rọ̀ àwọn ará Madina ìyẹn lábìrí pé àgbọ̀dọ̀ parí ọ̀rọ̀ ìjìra àyàfi ká sọ̀rọ̀ wọn bomi ti ń bọ̀ àmọ̀pé mẹ́ta ni láti bí ìjẹ́ ìdógún àṣàlàyé irú pa òlàwọ̀ ará mẹ́ta tàbí irú pàwọ́ láwọ́ àmàdínà tó tábà tí wọ́n tọ́tara mẹ́ta àti ọ̀sán àmàdínà ẹ̀yẹ ń tọ́ lọ ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ ká lépa bá ní ìjẹ̀jọ́ kí lẹ́kọ́ yẹn tí mo fẹ́ ká tẹ̀síjọ́ gbéyàwó ìyẹn túmọ̀ sí pé láàpọ̀ pẹ̀lẹ́ àbí wọ́n lè bìlà àdì kò sí ọlá kan fún ìlú kan tí ò bá ti gbẹ̀sẹ̀ láyè kódà bí mi ẹ̀sìn wọlé gbẹmí tó ìtumọ̀ ẹni wọ́n bá dàgbà gbélé rẹ̀ síbẹ̀ nígbà táwọn ará Mẹ́kà láwọn ògbà ìsìlámù láàyè kí ló ṣẹlẹ̀ ànábì gbé ìsìlámù kó bẹ̀. <laughs> kó tó ti fọ́ba dàgbà wá kábàrà pé wá bá gbé padà abẹ́ sí mọ́tà rẹ̀ padà aṣọ ní ìsìlámù. ìyẹn túmọ̀ sí pé ẹlẹ́sìn wa à èmi ilé àfọ ti bínú ìlú wa

ẹgbẹ́tì àtẹ̀lé o lára orúkọ yìí ibẹ̀ làwọn àǹsọ́ọ̀rù bíi ibẹ̀ ni wọ́n ti dùn láì kọ́ wọn ọlọ́pàá sábà lè kún dáadáa wọn torí pé wọ́n ṣe ipa tó pọ̀ Nigeria Allah bless them or whatever they find themselves in this world may Allah reward them with abundance of mercy àti Allah subhanahu wa ta'ala àti ní àtẹ̀yí ìwà túmọ̀ àǹsọ́ọ̀rù náà àbí àǹsọ́ọ̀rù àǹsọ́ọ̀rù Islam gbogbo àwọn tó ń jẹ́ lára ṣe yẹn àwọn náà ṣe ti ti báyìí ìyẹn ni pé wọ́n fẹ́ tẹ̀ láti emulate wọ́n fẹ́ tẹ̀ láti kọ́pì wọ́n fẹ́ tẹ̀ láti ṣe pa èrò yìí táwọn àǹsọ́ọ̀rọ̀ àkọ́kọ́ pé àmọ́ ọ̀rẹ́ yìí wọ́n tún wọn ní àǹsọ́ they are the major they are the mainly the helper of Islam àwọn nìkan ni wọ́n ti sáàbẹ̀ tẹ́lẹ̀ mi ò ti sáàbù rẹ̀ sáájú ẹ̀ ìbáàríkà làwọn olùbèrè kábẹ̀rẹ̀ pé àwọn àwọn oníwọ́ sọ wọ́n ní àǹsọ́ọ̀rọ̀ náà ìbéèrè kábẹ̀rẹ̀ níbi sáwọn ni wọ́n sọ ara wọn ní àǹsọ́ọ̀rọ̀ gẹ́gẹ́ báwa àtẹ́sí sọ ara wọn láǹsọ́ọ̀rọ̀ dín làwọn ọ̀rọ̀ dín kìíní ka dín dín dín ká ń dẹ́yẹ àwọn aláṣọ ọba wa àwọn ilé ìta ló sọ wọ́n bẹ́ẹ̀. dàáwọ̀ ni asúntùkùn ìrì wáyẹ̀tìn alábi àkọ́dọ̀ ìmọ̀mọ̀ kọ̀kárí ní sàyè bìsẹ́dẹ̀mù àǹgẹ̀láni àǹgẹ̀láni bin jẹ̀rí àfọwọ́ gẹ̀láni ọmọ jẹ̀rí ó ń wọlọ báánus gbogbo aláti márùn sàn sọ̀rọ̀ rẹ̀ àwọn tó wà tó máa dá kọ wọn tó máa bẹ́ẹ̀ ṣe bàá gẹ́ẹ̀sì ó wà tún sí al-ansar al-muhajir àbí ká fọ́kọ̀ ìdílé rẹ̀ fún àmọ́ àwọn eléyìí specifically wọ́n bọ̀rọ̀ fún al-azhar kan is a great title before them is a great honour before Allah subhanahu wa ta'ala ìyẹn ni pé wọn ò ní dápọ̀ àbáwọ̀ amẹ́sọ̀ mọ́mọ́rìkì amẹ́sọ̀ mọ́mọ́rìkì wọn ò ní dápọ̀ rẹ̀ àyàtí tí wọ́n fi kún al-azhar ìyẹn ló pàtíkẹ̀ ìlànà ọmọ jẹ̀rí onígbọ̀dọ̀ bá amẹ́sọ̀ mọ́mọ́rìkì onígbọ̀dọ̀ ọlọ́mọsọ̀bá yọ́nú sí wọn ó ní dákọ̀ ọkọ̀ tẹ̀ ìṣẹ̀ ìgbèrà yìí gbọ́dẹ̀ ti rókọ̀ ẹ̀ mẹ́ sẹ́yìn rẹ̀ sọ́ra yìí ni àbọ́lọ̀ ló sọ ní Allahu akbar ẹgbẹ́ tí wọ́n ti sọ láti ọ̀wọ́ àyùwà ọ̀bọ̀ ọlọ́mọsọ̀bá yọ́nú sí wọn àti wọn àti ìyá rẹ̀ torí mọ́ àwọn tí wọ́n fẹ́ sára nípa Muhammad Anas àti mama rẹ̀ jẹ́ kan yes káàdì mi mẹ́lẹ́ ti da Anas bin Malik ó wà ní ọlá bọ́ba bẹ́ẹ̀ dá Anas fún ẹ̀ àwọn ìyẹn tó

àbí ìtẹ̀mí jẹ́ pọ́pọ́ mẹ́ta wọ́n máa ń pọ̀ kan wá bẹ́ẹ̀ ó fẹ́ láti gbẹ̀ẹ́ lálejò ó lé ní omi tí kò lè ní gbẹ̀ẹ́ lálejò ìlà unéyì ti hàárà unéyì tẹ̀lé tó rí pàtì unéyì anet ló rí pàtì yẹn kò wá pè ní anet wọ́n ní kí ló bàtà tó pè ní unéyì because the anet then was just between eight years or nine years anet ìjọba ọdún mẹ́wàá kò sí ìjọba ọdún mẹ́wàá ó ní anet kékeré yìí mú un sọ́tọ̀ bóyá yóò máa bẹ̀rẹ̀ bomi wàá lè máa bá ara níta wàá lè máa ara láwo ntí mo ní tí mo lè fi ràn ọ́ lọ́wọ́ nìyẹn obìnrin lọ́wọ́ bá lọ́wọ́ lọ́wọ́ ràn mẹ́bi lọ́wọ́ ìyẹn ló fà sáwọn sàhábà bàbá bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mẹ̀dínà wọ́n mú padà sọ́dọ̀ Anas torí pé Anas ní kàdámtù Rasulullah ó lé mi òun nìkan fún ara òun mo ṣe pọ̀ yìí mo gbélé òṣìṣọ́lọ́ for ten years Allah ten years ajá wípé dúró ti ṣe ọdún gbọ́dọ̀ sọ̀rọ̀ wà sọ́lá

wọ̀lọ́dí ìbẹ̀ tàgbàrú ìbẹ̀ ìbámu àtàwọn bọ́bá tó tẹ̀lé wọn lórí dáadáa ajẹ́bọ̀ lẹ́yìn wọ́n ti sá láti mọ ẹgbẹ́ al-ansor àwọn ọ̀rọ̀ ń tẹ̀lé ansor àwọn alárànṣe al-ansor alárànṣe èmi àti ẹtí la fẹ́ jẹ́ kálukúrò òbí rẹ̀ wò láti tọ́ tó ti gbé sínú Islam tó ti mọ̀ sí ask yourself what is your contribution toward Islam are you a demolition or a contributor are you a builder or a destroyer Taking that way out destroyer. People are there, just put on their head, mindless. Ó kọ́lá kọ́lá àwọn èèyàn jẹ́. Láàrin Ìsìlámù ní kọrí ìlú wọ́n lámì dàáyé. Ṣé bá ń sọ̀rọ̀ Ìsìlámù, wọ́n bọ́ kankan pa Ìsìlámù, wọ́n bọ́ àwọn ìlú ẹ̀wò, àwọn alákatá títí nìyẹn, ẹ̀wò ẹ̀sìn òróró, àmọ́dé ti jẹ́sìn ẹwà. Ṣèbẹ́ iná àrí rẹ́sọ̀n, àtẹ̀rí rọ́bìn sí, àárín táwọn ìta lónìí, láwọn èèyàn bí sọ tó wọn nípa Ìsìlámù fún wa. Lóbi àgbọ̀dọ̀ mọ́ àwọn olùmọ̀, àwọn tó dúró déédéé tó sàlàyé ń bá pàtó ojúlówó ẹ̀kọ́ èrò pàtó tóbi tọ́ba dọ́gba tó lẹ̀ gbàgbé bí dìde tó lè fún òsì ó wà máa lé owó wọ́n máa lé omi wọn nítorí ẹ̀sùn lọ́wọ́ làbá lè fi tí ò bá lè rí bẹ́ẹ̀ ajẹ́ pé tí àwọn ìtànà iṣẹ́ yẹn bẹ́ kúrú kálá kò sí lè rí bẹ́ẹ̀ ẹ lọ́nkọ́ sùúrù ọ̀hún fàkọ́dún lọ́sọ̀rọ̀ ọ̀lọ́ tí ẹni tí ń bẹ inna Allaha ma'ana. ẹjẹ́ bẹ̀ sí tó bá dẹ́gbà bá ti ń jẹ pẹ̀lú èèyàn gbogbo tọ́lọ̀ ń dájọ́ mọ̀ọ́bẹ pẹ̀lú ẹ̀ àti Allah subhanahu wa ta'ala mọ́tà mọ̀ọ́bẹ pẹ̀lú wa eléyìí lọ́wọ́ tí Anas ọmọ mẹ́lì kì í tó sọ that is why look nothing less than one hundred twenty years one twenty wọn ò gbogbo ni mo mo rọ látara orí kàtó àtàwọn ẹni ṣe mú àtìyá rẹ̀ abẹ́ ọ̀tàbà kẹwọn gba yọrù sí wọn báwa náà nípa dáadáa sí nípa ẹ̀sìn we have a lot of task ahead of us. iṣẹ́ pọ̀ tàbẹ́ ṣe ẹ̀ má jáde pé Islam ti dúró kò tí ì dúró onílárí wà sí ìrọ́lá o borí tí pọ̀ ó là ń sọ borí sọlọ́lá àmọ́ wọ́n wá di èmi àti ẹ gbogbo nǹkan Islam kí ni pàtó olórí ẹ̀ tàbáwájọ́ kúrò láyé wọ́n wá ti wá lérè pé olùkọ́ ló fi Islam sí tàbá tiẹ̀ pé kí ni pa gbogbo bá àwọn èèyàn lọ́dún ti bá wọ́n ti pàtó wọn pé lórí ẹ̀ wọ́n fún wọn lè dí ìbàdàn àkáǹtì nípa fẹ́ kí ló ń tẹ̀lé sí ìsìlámù lọ́wọ́lọ́wọ́ a lè dí ìbàdàn àkáǹtì gbogbo tí ń jẹ́ ọ̀tá láyé lónìí o bá jẹ́sìn kẹkẹ láti kó ọrọ̀ ọmọ nìyẹn àti láti lójú ìsìlámù nílẹ̀ ìyẹn jẹ́ níṣọ́ súnmọ́tò láì fi hàlùkì wọ́n lè tẹ́jú láti súnmọ́tò láì tẹ̀síìlà wọ́n lè tẹ́jú láti súnmọ́tò láì tàwílà bó ṣe rí mi That is Allah the stream of this religion mo bẹ̀ wá àtẹ kódà mo sàmú wa tó ẹ̀yà ń sùn lọ. anàtàwọn máa nìkí ó ní gbogbo ọba ó ní mi ò rí ọjọ́ tó pọ̀ mẹ́lẹ̀ tí mẹ̀dínà kàn mẹ́lẹ̀ báwo lè pe sóòrù náà ló yọ lónìí tó pé ìjọ tá àgbẹ̀ tó ṣe ní ìṣòwò mẹ̀dínà anàtàwọn máa nìkí ló ń sọ̀rọ̀ yìí. ó ní mi ò mú rí ìjọ kan tí mẹ̀dínà tó kókò bí ìṣe bọ́ọ̀rù rẹ̀ lọ́ba tí jọ́ta àgbẹ̀ tó kò láyé sọ́ọ̀lọ́wọ́ ó wá dàbí pé àwọn bẹ́ẹ̀rù òru orí ilé gbogbo ìfọ́kùnkù ẹ̀sìtì pàkété kéré kálódé lẹ́nu àwọn ìwà pọ̀ kankan dàbí pé wà lóru torí pé kí ni áwò láì pákọ̀dù àṣìgbà ìhìn wọ́n sàfẹ́kù olólùfẹ́ wọn wọ́n sàfẹ́kù ẹni tí wọ́n rọ̀ ṣe wọ́n sàfẹ́kù ẹni mélòó wa bá wọn èmi àti kí ni pàṣẹ what our feelings to the progress do we have a little knowledge about this migration nípa ìrìnàjò àwọn báwo ni wọ́n ti rọ̀ lọ́wọ́ wáyé tí wọ́n ti dùn sáà kẹ́kọ̀ọ́ wọn kí ni àlàǹsọ̀ ẹ̀yìn ẹ̀rùsìn ọlọ́run anábì sallallahu alaihi wasallam lẹ́bí ọ̀rọ̀ tí mo sọ fún alẹ́ kan nínú tó mọ́ ń sábà ń sọ nínú àdúrà tó mọ́ ń ṣe tó bá rántí àwọn àǹsọ́ lórí Allahumma ìrẹ́ ọlọ́run ọmọ ìgbà àfẹ́jọ Muhammad ìkí àtọ̀lọ́ torí kí ló fà torí tí wọ́n lé ẹ̀yìn wọ́n lé owó wọ́n lé ọmọ wọ́n lé ìyàwó wọn nítorí kí ni nítorí òjíṣẹ́ àwa èjì àtọ̀lọ́ ọlọ́kùn máa bá ẹ̀yìn ọ̀rọ̀ sọ̀rọ̀ anábọ̀ Muhammad nínú adé ti lẹ́dẹ̀ àwọ̀dọ̀ Buhari ayọ̀ àti tìbú àti kọkọ jáde látọ̀dọ̀ àfáwà bàbá àmà áàzù ó lọ lọ́dún sọ́kùnmọ̀ lọ́wọ́ àlè wọ̀sálàm wọ́n lọ́mọ sọ fún wa ó ní mo gbọ́ tẹ̀mí ìnàdíyà wọ́n fi tí ìwé gbọ́ báyìí táà náà ti sọ wípé al-ansor àwọn ará Mẹ̀dínà fẹ́ rí rẹ̀ lẹ́yìn ìfún ìlànà ẹ lè rí ẹ̀kọ́ tó ní fẹ̀ nàìjíríà ńlá lópin àyàfó olùgbàgbọ́ òdòdó ló ní fẹ̀ wọ́n lọ yóò dídò ẹ ní kọ́ ara nàìjíríà ńlá lópin àbíkì àyàfi gbogbo ẹni tí máa nífẹ̀ẹ́ ara nàìjíríà wọ́n á bọ̀ bọ̀ máa bá sí ìgbẹ́ àwọn ọmọ sọ fún wa lọ́pẹ̀lẹ́ oṣù tí a jì oṣù ọmọra níbo ní Medina wẹ̀lẹ́kì you must you must just visit that city it's only city where the body of the Lord Prophet sallallahu alayhi wa sallam ìlú kẹsọsọ olórí ìfẹ́ ìlú àti ìfọsọ sí ó wọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wò gbogbo ẹni tí ò bá tẹ̀lé kẹrin tó bá dé Nàìjíríà wọ́n bẹ̀ pé yí yàtọ̀ sílùú kì í sọ̀rọ̀ èsì là ń sọ yìí whenever you just put your leg around a Medina city wàá mọ̀ pé ah, oko olóòtú kan ọ̀tọ̀ ni torí pé ó farabalẹ̀ èyí ọ̀bẹ farabalẹ̀ dáàbà bẹ farabalẹ̀ omi bẹ farabalẹ̀ gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ lára farabalẹ̀ ni látara pé kí ni wọ́n gbà nẹ́bì lálejò wọ́n ran nẹ́bì lọ́wọ́ wọ́n nẹ́nu gbogbo tí wọ́n ní torí kí ni torí ẹ̀sìn ẹ̀yẹ ẹ̀sìn ọlọ́run táwọn ń sọ̀rọ̀ nípa àǹsọ̀ á rí kí wọ́n tó kẹ́kọ̀ọ́ wọn náà sọ̀rọ̀ lóòótọ́ torí pé níjọ́ tà nẹ́bì dìde níjọ́ tó bẹ̀rẹ̀ sí ń sọ lórí ẹ̀sìn orí ẹni tó rẹ̀ṣẹ̀ yóò hajjọ́mọ́ olùkọ́ àkọ̀yí ẹni enyi súnmọ́ ara alẹ́ rẹ̀ ó fi sínú rẹ̀ ni wọ́n bá yìí àwọn lárúbáwá tó ń bẹ́ sí mẹ́ta àwọn ọmọ níbi ló gbèdà àárín bẹ́ẹ̀ lálejò gẹ́gẹ́ bí àwọn arakọ́ yìí wọ́n jẹ́ ìta àbámọ̀ lọ́wọ́ ọlọ́run tó ìta àbámọ̀ ó ti pẹ́ fún wa ó tó ti tó kókó ní sèkò ní pamọ́ yóò máa yára nfààní ẹlẹ́yìn wọlé àbẹ̀lú ìjọ tó wọ́n dúkìá òní sàǹfààní ìlà mẹ́ni àtọ̀wọ́ àdìkọ́lù ìṣẹ̀lẹ̀. gbogbo àwọn èèyàn kò sẹ́ni rà mẹ́tì ṣe nílẹ̀ kẹ́ ẹ̀ mẹ́ta mẹ́tì mi ṣe jẹ́ àbàlọ́lọ́ fún ọba kó tẹ̀lé sí ìjọba pátápátá. tó fi wọ́n yóò wá jáde táwọn èèyàn òun náà kọ̀ọ̀kan tó bá wá kí ni ó mọ̀ sọ fún ọ mẹ́nu àárín mi pàlẹ́ni tó sọ̀pọ̀tì mi pàlẹ́ni tó kún mi àtàwọn ìdánilẹ́gbàrẹ̀ sáà láti rọ́ọ̀kì títí tí ìrìn ẹ̀sìn ọlọ́run mi tó rẹ̀ mí lọ́wọ́ títí mú ẹ̀sìn ọlọ́run mi gbogbogbò yóò rẹ̀ mọ́ bá wọn kálukú lé ìdànù ni kálukú wọ́n rí fọ́ọ̀tẹ̀ wọ́n rí fọ́ọ̀tẹ̀ pé olóṣè olóṣè wà ìgbésókè kó máa lọ máa lọ. àtà títí dá alùpùpù ní àìsọ̀tì táwọn ará mẹ̀dínà ti wá lákọ̀ọ́kọ́ tí wọ́n wà àwọn ọmọ wájú pé wá kí ló ń jẹ́ ẹ̀sùn tó rí àrígbòdòdò ni kí ni àádùn ó tiẹ̀ ìgbà tó ọ̀dọ́dún kejì àwọn èèyàn ni wọ́n tún lé wọ́n ní òkọ́ láti lọ́wọ́ sọ mọ́bìnrin lọ́wọ́ jọ́nà ilé ìlọ́wọ̀ tó pàtàkì tó yẹ ká mú lọ́kùnkúndùn pé wọ́n ìfún bí fèrè àǹsọ̀ lẹ́ni tó máa ń bọ̀ wà ní pé káìkì là máa ń rí àìríṣẹ́ oṣù bá dì ní májẹ tí wọ́n bàjẹ́ ìpè májẹ tí wọ́n bàjẹ́ lórí kíni. tó bá burú bí kéèyàn náwó bẹ̀rẹ̀ iṣẹ́ wo ń ta wo tó ń tọ́pẹ́ náwó lórí ẹ̀sọ́ pẹ̀lú ara àmọ̀dínlẹ̀ bẹ̀rẹ̀ ọjà àlà ó yé wọn gidigidi ìyẹn túbọ̀ sí pé káìkì là máa ń tẹ lónìí torí pé wọ́n pẹ̀yàn lóṣù bá àdínì wọ́n bá mi ilé ẹjọ́ ilé ẹjọ́ bàbá àdínì wọ́n wá bá ilé o ó máa ń bèèrè bàbá àdínì ìgbò bàbá bàbá àdínì ò rí bẹ́ẹ̀ ẹjá gbọ́dọ̀ sọ̀dọ̀ mẹ́rìkì wọ́n ti yàwó àwọn àdìpọ̀ àdúgbò ọlọ́mọ sọ̀dọ̀ ayọ́ lóṣù. àmì sọ̀dọ̀ mẹ́rìkì ni ní tọ́pọ̀rọ̀ ẹmọ mùsùlùmí tó tẹ̀lẹ̀ ẹjá bọ̀ àná ìwéra wa pé wọ́n fi ẹ̀jẹ̀ balógun àdínì ẹgbẹ́

tókìlẹ̀ dẹ́sọ̀ pẹ̀lú yẹn. àwọn eléyìí yàtọ̀ amẹ́sì ní dọ́kọ̀rọ̀ ọtí ṣẹlẹ̀ tọ́ba akẹ́kọ̀ọ́ kanṣu ọtí pátápátá táwọn òtí kanṣu lónìí lọ́mọ́ta ràn lọ́wọ́. àti kanṣu lónìí tí amẹ́sì sọ ni sọ ìhà àtà ọba tọ́lá ha alhamdu onímítẹ́lẹ̀ mò ń sáàbà bùtọ́lá mò ń sáàbà ọlọ́tí ìyẹn ni pé wọ́n bẹ́ẹ̀ ní táwọn èèyàn ti dákanra wọn àtẹ̀jẹ́ òun ààtì bẹ́ẹ̀ ni ẹ̀kan parí wọ́n bọ̀ kí lẹ́nu yẹn sọ èmi làkọ̀dọ̀ mẹ́sàn-án alábẹ́bí yìí náà Muhammad pàápàá ìkẹ́kẹ́ ti sọ̀kalẹ̀ fún abẹ́bí lónìí amúrámúlá amúrúbàtà àjàn ọwọ́ ti sọ ayà kalẹ̀ ó ti sọ ọtí di kíni ó ti sọ déwọ̀ wọ́n ní kí ló wí mẹ́ta jọ dáadáa wọ́n ní àníṣẹ́ ayà ti sọ̀kalẹ̀ fún ó sọ fún abẹ́ ọtí ìnàmọ̀lẹ́hàmìrì wọ́n mẹ́sì والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ẹgbẹ́ bábù tọ́lá ẹ̀fọ́n ó lè alẹ́ wáwáwá àwọn akẹrẹgbẹ̀lẹ̀ ìyànà ọ̀fẹ́ ìyàtọ́mọ́ ìgbẹ̀mẹ̀ àti ẹ̀ńkọ́ ọ̀sọ̀fọ́ afẹ́tẹ́tẹ̀ ọ̀dà àwọn èèyàn ayé mọ́tẹ̀ wọ́n tàbí ẹ̀tẹ̀ sí wọ́n tó fà pẹ́wọ́ owó èlé ìgbà àdúgbàtà bàbá àdínì ti ń fi ilé rẹ́ǹtì mọ́ máa ń fi ń gbowó èlé torí pé àwọn èèyàn kan sí ọ̀nà ibi tá a ti ọdún lọ́dọ́ sí ni ọlọ́mọ tàbá kọ́ bàbá wa lánàá wọ́n lọ sọ fún bàbá kan àgbà olórí nílùú kan ẹgbẹ́ tí wọ́n sọ fún wọn ní bàbá tẹ́ ẹ bá náwó sí ilé àní yìí tó tó tó bẹ́ẹ̀ ayé fi ìgbẹ́ ẹ̀ gbọ́ tábà bẹ́ẹ̀ kiri dúró bẹ́ẹ̀ ọmọ yahoo sáàmù wa bóyá tẹ́ tẹ́ tẹ́ ń bí kíni tẹ́ kíni gbogbo bọ́ tẹ̀ sí gbogbo tẹ̀ sí torí pé àwọn èèyàn ló ti yàtọ̀ láàyè máa yí ìdúgbẹ́sẹ̀ kàlí ìgbàkẹ́yì àwọn èèyàn ló ti yàtọ̀ láàrin bọ́bà àti ìjọba àwọn èèyàn ló ti yàtọ̀ láàrin irú àtòdodo torí pé kíni torí pé ìwé jìnà sẹ́sìn òdodo wọ́n jìnà sí pàtàkì ẹ̀wọ̀ alẹ́sìn gbọ́nà alẹ́sìn ní gbogbo àkèrè ìgbéyẹn àtàmọ́là ṣàwárí ìmẹ̀dínà ìrí ìlú débi pé síìtì nàìjíríà ọtí sì ń rùn gbogbo àdúgbò látara pé wọ́n ti lẹ́lẹ̀ ni báyọ̀yọ́ èmi àti èyí tó bá kù lọ́wọ́ wa lórí ẹja ètò ìdálẹ̀ ẹlẹ́ àìbá àmọ́ ọ̀lá lè pẹ́ àkóónù mọ́tàtàmárùn-ún afáàlú àlùyọ̀ lákùn àlùmọ̀tàlá الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتوقف الله سبحانه وتعالى أطرى لكم جاء لكم جفا نبوة محمد أوارى لي وصحابة أتى أتني أتني فتا يرسوا اللهم ارحم الأنصار وأدناء الأنصار أتى الله كل ما كم أنصار والمهاجرين أتوقف لكم مكة لسنة دينا mọ́sàbà kẹ́ wọn báwa kẹ́ wọn báwa kẹ́ àwọn ọmọ wọn àti aláàkóso mọ́sà dúró tì wá àdéhùn ọlọ́run bẹ̀rẹ̀ ká dúró tì káàtó ní wojú rẹ̀ ife báwa náà lè sàrán sí àbá lè sàrán sí ẹni kí làdéhùn ọlọ́run bá rẹ̀ ó ní ń tẹ́ sọ̀rọ̀ wọ́n ha. bọ́lá tó ní òótọ́ lẹ́sẹ̀ ẹran ọlọ́run sọ lọ́wọ́ kílẹ̀ yẹn ń sọ̀rọ̀ kan ọba dẹ́dẹ̀ yóò rìn lọ́wọ́ wọ́n yóò ká bí àkọ́dá àlàkùn yóò wá pèsè yóò fi rinlẹ̀ ẹ̀ lójú ẹ̀ kàn lẹ́yìn tó bá ọlọ́mọ ajẹ́pẹ́ àdéhùn ọ̀rọ̀ ìsàbábẹ́ tó kò fún wa káyà náà pinnu ká dúró pé á ayé òní gbẹ́sìn á ti mọ́ra wa á tún fi mọ àwọn ọmọ wa á tún fi mọ àwọn ìyàwó wa pé ìgbẹ́ ń pèlè fún òdodo ni bọ́lá ń ṣe kó ìyìn kára mẹ̀dínà sẹ́ni pé à ń ṣe mẹ̀dínà ni sẹ́ni tó ṣe mẹ̀dínà dá a city just a city that because torí ìfẹ́ tẹ́lá mẹ̀dínà àwọn àṣọ ìfọ́nìtà mẹ́gbàá Mohammed what exchange what change yóò yesterday yẹn yẹsiri bí wọn pè yẹsiri wọn pè nàìjíríà yẹsiri wọn wọn pè àmọ́ pàtàkì bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ló kọ mí fi jẹ wọn bá dúpẹ́ sí ibà àmọ́ pàtàkì bẹ́ẹ̀ ti what exchange yóò kọ yẹn ọwọ́ àbẹ̀dẹ́kìlì nàìjíríà rọ̀ sóòrò.

sallallahu alayhi wa sallam àbí aláàtúndọ́gbọ́ta nìkan dáadáa wọn wọ́n ti wọ́n fi lẹ́tọ̀ sí ẹjá gbọ́ ní báàdì mọ̀ wá kíkì hìn wọ́n mi báàdì mọ̀ náà kíkì hìn àhọ́kọ̀tàn ìgbà ní sọ̀rọ̀ta ha àdà tì yóò mọ̀ bàbèrè níjẹ́ ogun bàdàn níjẹ́ ogun bàdàn kubra ìjọ yẹn kò sẹ́ni tó lè attend àwọn participate ní ìfàyàlú máa tẹ̀sà kọ́kọ́ tó jẹ́ fọ́ọ̀rù sí lẹ́kùn. ọlọ́wọ́ ni ẹ̀mọ́ ṣe tó bá wù tẹ́ ẹ̀ bá ṣe ń pa yẹn tẹ́ ẹ̀ ṣe jìnnà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ìwé lè fi gbogbo ẹ̀ jù. lìbáríkà tó máa ń kà ní ọmọ àlùjánà àwọn ará bábàrù bí wà bẹ́ẹ̀ kó tó three one seventy in numbers àwọn tó pọ̀ jù wọn ará nàìjíríà ni. nítorí ó fi dún àdógún pẹ̀lú ogun bábàrù onímọ̀tẹ́ sọ mọ́tò fún wa. ànábì sọ́lọ́ mọ́ àlè wàsálà sẹ́yìn ìdí ogun gẹ́gẹ́ it's not wrong wọ̀ ìwọ̀ anábì òkú ẹ̀fọ́ fẹ́ jagun ní tó bẹ́ẹ̀ ṣe ní pé ó fẹ́ lọ gbẹ̀sán ó tí gbà láwọn ará mẹ́kà tí wọ́n fẹ́ ṣe ìjírá kí wọ́n á gbowó wọn gbẹmọ gbàwó wọn wá ní wa náà lọ wọn nínú wa wa more than one thousand soldiers a ah, ni tó wọ́n bẹ̀rẹ̀ ó wá dojúkọ àwọn ará Nàìjíríà pẹ̀lú ìjọ wa nígbà tó dojúkọ ó ní àyùwà náà àṣírù alẹ́ yà àyùwà náà ẹ dákun ẹ fún mi ní márùn ẹ dákun ẹ fún sọ àwọn ló kọ́ jáde ẹ tó kọ́kọ́ sọ̀rọ̀ يزيل الملائكة اهتز عرش الرحمن بموت ذهب اهتز عرش الرحمن alára tí ọba bẹ́ẹ̀ dà mí níjẹ́ tó sáàbì sí ọṣẹ́ alára tí bí bàbá ní mẹ́fíà ṣe ṣéèkì bí bàbá ẹ̀ṣẹ̀ kì í lù mí bẹ́ẹ̀ alára tí ọba bẹ́ẹ̀ dà ṣéèkì níjẹ́ tó sáàbì sí ọṣẹ́ torí wà wọ́n pátó ṣe ni ó ní ìrìn oṣù ọlọ́m I believe that you didn't try to please anybody your intention is we you are expecting what will be our response òun rò wípé kí la máa sọ ẹni gbàgbé ipa rẹ̀ bàyá ẹ̀nà ọgbà yé ẹ̀nà àtàbẹ̀wò fún ọ àtàbẹ̀wò fún ọ gbogbo ń tá a bá ti bẹ́ dáàbò owó ẹ̀mí wa láti dáàbò bò ẹ́ àdéhùn tá a ṣe fún ọ pé ló wọ̀ nínú gbogbo ń tá a bá lè fi sọ́ọ̀nù wa tá a lè fi sọ́ọ̀mù wa tá a lè fi sọ́ọ̀wọ́ wa láti sọ ẹ̀ gbàgbé rẹ̀ sórí lọ́wọ́ sàrọ̀ bìtà áàdàgbà àti tó ọba ní ká máa wọnú odò lọ wà rọ́bìnà náà àtẹ́kẹ́ àti máa wọnú ẹ̀pẹ̀lú ẹ̀rọ àwọn oníwẹ̀yìn àbá kan ní wọ́n kú ìtàlákà eré ànábì ìdí àtọ́lọ́lọ́ fún ma bẹ àwọn òní sọ fún ẹ àwọn òní sọ jẹ́jẹ́ bíbà ní ìsìláyà àti fún musa ńjọ sáàgbàgbé ìtàbà ní ìsọ̀rọ̀ èrè wà ìsọ̀rọ̀ lọ́wọ́ musa ilé olúwa ààbẹ̀ ọ̀rìyà ابن الأرض المقدسة التي كتب الله لكم موسى لما بني إسرائيل أتكون لكم أجاب ولو مدعوانه كما بني إسرائيل أجاب ومن يا موسى إلى موسى تأتي قديم تأتي للوى فرال وصنعت ومن لكم إن فيها قوم جبارين أمامنك كدنك وعبك كدنك دمت بني لا تدخلها أولا ومن ما داموا فيها lópin ìgbà kan bá ti wà ń bẹ̀ kí lẹ gbọ́ sí àbádé ṣe é ọ̀dọ̀ ó ní ìdí àbí ìyá mọ́tò máa lọ àǹtà àti rẹ wàrọ̀ púpà àtọlọ́run rẹ iná àwòrán kọ́ ìlú tẹ́ ẹ bá jagun náà àtọlù àtọlọ́run ẹ wà tọ́lá mi. àwọn tó mú borí òkú ni o àwọn tó mú borí òkú ni wọ́n ìkọ́kọ́ tó mú gbogbo wọ́n ì ẹ̀ẹ́dẹ́ tí sáàbù mọ̀ádùn mọ̀ádù sọ ni ó ní láàrín ẹkú làlàkà àwọn òní sọ fún ẹrú gbogbo nǹkan tàbí ìsẹ̀lá sọ fún mú ókè pé ibá bá ń sàwárọ̀ bú kàtà kọ́ọ̀tì lá àwọn ọ̀kọ̀kọ̀ pé is ad wà ní àrùn máa lọ àwọn pẹ̀lú ẹ̀ máa lọ àwọn pẹ̀lú ẹ̀ ìyẹn ló fà bá mẹ́tù ó wá tẹ́jẹ̀ nígbà tí mo lọ bí mẹ́sàn-án àbọ̀ kí mẹ́wàá pé a wàjá àwọn abẹ́lá àdéhùn ti sọ́dọ̀ àmì àbẹ̀sù àmẹ́sì náà lọ́gbà àdéhùn ó ní àbù bẹ́kẹ̀rẹ̀ àbá àwùsọ̀ àti àbá ọkọ̀ àtàkùwà ni máa yíkú tí ìsìn kí ní ṣe ní ara mẹ̀dínà ọmọ púpù yìí ìyàwó púpù yìí ọkọ̀ dára rẹ́jọ máa ló dá ọkọ̀ yìí fún ní rárá máa yíkú tí ìsìn kí wọ́n ní fàílẹ́kún ó ní kò nà lẹ́kùrù mẹ́jálì sàrọ̀sọ̀lọ̀ wá ó ní tí ń ṣe wá ní pé anùsùkítà òfin mẹ̀tìlìsì pé àárẹ̀ tí ò rẹ̀ yìí tó bá inú lọ bóòlù àti ìwúlà ọ̀yẹ̀bù gúrùn tó ń sọ pé anọ́dọ̀ tí kò láyé mẹ́tì sọ pé kí wá lè rẹ̀ tẹ̀lẹ̀ tí wọn rìbáàlì kẹ̀dá ó náà sókò kúkú ní ayé tàhárà tẹ́lẹ̀ mọ́ọ̀kì ọ̀kọ́dọ̀ sàhábà ara mẹ̀dínà ló máa jẹ́ tí ò sí èméjì lórí ẹ̀ lọ́mà ó kù bìíràn bí adúlá rọ̀ sún lọ́wọ́ ìpàdé tù síyà nígbà tí wọ́n sọ pé anábì tí wọ́n jẹ́ Allahu akbar anábì jẹ́ kí ni ó sì wọ ọ̀tẹ́ ó ní kí lẹ rí náà ní òbí ìfẹ́ kí mi bọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni lakọ̀dé mẹ́ta rọ̀ sóòlù wá òṣìṣẹ́ aláàtẹ̀ sí wọ ọ̀tẹ́ ó ní àlọ́hùnmá ìrẹ́bà náà ó fi àmì ìbásọ̀rì àtàlà àrà àhàdẹ́gbàdà ọlọ́run dá ìrìnà mi ní ìfẹ́ kí n rẹ́ lómi ìlẹ́yìn rẹ̀ náà اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى صلاتكم يرحمكم الله